ẹyin lébi kí n bá tún ṣe mo ti tún lébi ṣe fúnra mi. fọlọ́n ọ̀fẹ́ nàìjíríà wà kó wá wọlé yẹn kó bá mi tún ṣe pé up to fifty million mo ní mi ò nídìí ẹ̀ mo ti tún ṣe fúnra mi. bí kì í ṣe four one nine. bàbá mi Benin Republic wọn ò tó Ọ̀ṣun state gbogbo Benin Republic wọn ò tó Ọ̀ṣun state kọ́ńtì dẹ̀ ni wọ́n ewu ọwọ́ papọ̀ Ọ̀yọ́ state nìkan lásán ah! àwọn pípù yìí gbogbo Zamfara state. Eh, kíní state mélòó ni gbogbo wọn tabakanti wọn mélòó ni wọn wọ́n dẹ̀ pinra wọn ní state state state wọ́n fi yàn wá jẹ́ wọ́n fi yàn Yorùbá jẹ́ àwọn bàbá wa kan tí wọ́n wá mọ́tọ́ ẹ̀ kó wọ́n ṣe lórí ẹ̀ ẹ̀ tó wà lọ́n support àwọn yẹn ẹ̀ ń lé president pẹ̀lú àwọn yẹn president kúta bá débẹ̀ tẹ̀ wọ́n fi yín ṣe fi gẹ́rẹ́ wú ni náà fa ní vice president extra tire bàbá Ọ̀ṣínbàjò tí ó lè sọ kankan tí ó gbọ́dọ̀ sọ ha tó bá sọ ha wọ́n fi sẹ́wọ̀n ni. adẹni kẹ ẹyin bàbá wẹ parapọ̀ ẹ sọra yín lọ́kàn ẹ sọ fáwọn fúlàní bàbá yín sẹ́mọ́ ìwà wọ̀ papọ̀ mọ́ ti èdè wọ̀ papọ̀ àwọn wa ń bínú sí sí wa nulẹ̀ dáṣọ ẹ bàbá bàṣẹjọ ẹ bàbá dáadáa bàbá yẹn bàbá yẹn ni ẹ bú gbogbo wa ọlọ́yìn ọmọ ẹ lọ bú èmi gan ẹgbẹ́ mi sẹ́pẹ̀ ẹ jọ bú gbogbo wa pọ̀ ká lè sọ̀pọ̀tì yín. ẹgbẹ́ tí Àwùjalẹ̀ wí ni ó ní ọmọ yorùbá ó ní ọmọ bàbá òsèré ní bàjọ́ àlè ó ní ọmọ àlè bàjọba ọmọ àlè ni òní sọpọ́tì ní sísan lẹ́gbọ̀ọ́ sẹ́ ẹ ní kú fún ẹ̀mí irú ìlà ní aṣíwájú pọn fọlọ́ǹkúrò aṣíwájú rere ni ẹ sọ statement kẹ pé no going back ohun tẹ́mi fẹ́ mo gbọ́ lọ́wọ́ àwọn bàbá wa nìyẹn àwọn táwọn bá fà wọ́n rò bá ń ṣe fíìmù mo fọlọ́ tó ní ẹ̀mí mi búra ọ̀tún rí bọ́lọ́ lọ́lọ́ ẹ̀mí mi lọ́dọ̀ gẹ́gọ́ kò sí láíláí ọlọ́run wà kò sí kò sí kankan kò sí kankan àtọ́ ọlọ́run tó wà pẹ̀lú ẹ tó dẹ̀ dúró tiẹ̀ kò dẹ̀ sẹ́ tó máa fiẹ́lẹ̀ ọlọ́run ní fiẹ́lẹ̀ ọlọ́run ní fiẹ́lẹ̀ ah, iṣẹ́ ọlọ́run ló ṣe náà àwọn yóò bá tó máa bá àwọn fúnbẹ́ ṣe mítìn máa fẹ́ pa mí ọ̀sọ́rọ̀ múra kò lè possible kò lè anybody tó bá fẹ́ eh, ṣe anybody tó bá fẹ́ ṣe ohun tá a jọ ń fà yìí sẹ́ẹ̀. Ah yorùbá gbọ́dọ̀ lọ ni mo dẹ̀ fi ọlọ́run búra fún àwọn pípọ̀ yẹn mo sọ fún mo sọ̀rọ̀ kan fún ẹ pé ẹbí pé màá ṣe kàmpé ẹ bẹ̀rù wa tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ kàmpé àwọn alẹ́ máa pè dáàdi mi ìyá ń jẹ wá gan ìyá ń jẹ yorùbá gan seriously èmi ni mo rìn gbòòrò mo. so guys can you see life the first time i saw Fadeka Ode with uh, Sunday Igboho i was just wondering even his posture told me that this man is not serious for the fact that he has been coming out to criticize the government on the reality of things happening in the country. But the day I saw, even his, his only posture, I, I wouldn't know what they discussed behind the scene because we saw the way he was sitting down, you know, trying to console him. Oh, we are with you. Nothing will happen. We are not going to leave you. You are doing God's work. The man's posture, to me, I saw it as this man is not serious. You know, then he has been romancing with Eldi Cesar. I went to go and take this uh, eh, chieftaincy title here and there. I knew it. But I just believe that with or without him, what will be will still be. So you can see the disappointment. A lot of people have been coming out to say, ah, how will Sunday Igboho feel? Oh, he says Sunday Igboho is my brother. Even Sunday Igboho saying, oh, he likes what, or let me say, he likes what Fani Kayode said, that's no going back. No going back. This and this and that. And some people are like, oh, what will Nnamdi Kanu be thinking about? Oh, that this man said is my brother. This person is my brother. You know, when Kaya Fadekade was still marrying that uh, Igbo lady, everybody was supporting him. Because everything he was saying, that is the reality. But now, Fanikade is telling us that uh, God told him this and this and that, that APC has changed. The way he used to criticize him, that things have, th things have changed for the better. Things have changed for the better. You can imagine. Hey, better or things are getting worse. Even while he was criticizing, when he was on top of the game, criticizing them things were not as bad as what we have now. And this man can come come out koro koro and be telling us that things have you know have changed for the better. You know, a lot of people are like, oh, why people pain? Why people whatever? Of course, you ought to have known they have been seeing the handwriting on the wall. You know, that is that is not life because the reason why this country is the way it is is that we are not coming together as a people. And and I've said it. this country will continue to be the way it is because in as much we have a, a, a, a ruling party or government of the day, some people will still align with them because nobody wants to, the majority of the people don't even want to stress themselves. They just want to go by what is already, the food that is already done, already made things. They don't want to suffer. They don't want to start from the scratch, even if it's going to affect millions of people. Even if it's going to affect the larger populace. They don't care. They do not care. So me, I'm not too surprised, but it's so painful that then how when the evil ones are on, on one side, there are so many. The ones that are saying the right thing, their voices will be too hard, which will be too hard, difficult to hear. A lot of people are really disappointed. People had seen all these things from the distance. You know, the first time he went to to meet with um um Yaya Bello. You know, it was Yaya Bello that about three or four, five months ago, Yaya Bello said he has defeated defected to their to their party. This man still came out and said, No, no, no, no, no, forget oh, forget oh, it's just uh, building bridges oh, it's only building bridges oh, this and this and this and that oh. You know, he was going around all the states. Then when one journalist was asking him, Who was bankrolling you? Yeah, because he knew what he was doing. Say who was bankrolling you. And now this man came to tell us now that uh, he has a uh, eh, four people, four governors, three governors that he was instrumental to their defection to APC. So what do we what do you call this? So if it was, and nobody knew that it was behind doing all of those things, and even his people did not even know. Of course, I'm sure the PDP never even trusted him because he was not even, he was just a low ranger, not knowing that he was walking towards it. And you can imagine what, like I said, what he must have told Sunday behind this thing. But what he said, oh, yes, eh, eh. Sunday, uh, eh, FFK said, no going back, no going back. But we all can see that he betrayed this man totally. Totally, totally, totally. Of course, they are not going to be too surprised. Maybe all of them, they were playing games that, mm, I know, you might go back and do something else. Because all of a sudden, this man just came in. Fanika, they just came in. A lot of people are saying, yes, Fanika, they betrayed Igbo. Igbo. how Igbo was captured there. Do you think uh, it was uh, just child's play? the people people said the people who are with the with him because this man is the one that just came out as a, as a politician to go and identify with him for the fact that Sunday Igboho has been going from one uh, palace to another but this man just came all of a sudden they are just embarrassing themselves the more these are the people who have children you know, people are now referring to his father, what his father did. And they think it's all about eating jollof rice, all about flying private jets or going to a different country. Is it all about it's, it go, life goes beyond that now. In as much you are still breathing, a lot of people who are not even up to you are still breathing. They are still eating, they are still living. So what is the big deal on just acquiring heap of fires on upon your head, or maybe you think you are acquiring wealth? It's so so so so unfortunate. Well, it is what it is. So, guys, let's hear your opinion if you think he has betrayed Sunday Igboho and the likes that he has been calling my brother, my brother, my brother. Of course, this Gumi has come out to say, oh, this man is a betrayer to Yorubaris. Gumi, what do you have to say? Please leave your comments respectfully in the comment section. Thank you.